Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ ń wa káàkiri àgbáyé ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè eléyìí tí a mú fún yín ó náà ni ọ̀rọ̀ tí Malam Yusuf Adépọ̀jù tó jẹ́ olùdásílẹ̀ ìjọ akadip tó sọ láìpẹ́ yìí ẹ rí i pé ṣáájú òun náà ni ọ̀rọ̀ ti ń lọ lórí íńtánẹ́ẹ̀tì tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi nípa ọ̀rọ̀ tí wọ́n ní Malam Yusuf Adépọ̀jù tí wọ́n lọ sọ wípé ó ń pe Jésù lólè ó sì ń fi ẹnu bàjẹ́ kan báíbù ìyẹn bíbélì tó jẹ́ ìwé tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ àwọn Christian tí wọ́n ń lò oríṣi ọ̀rọ̀ òun náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ sí Malam Yusuf Adépọ̀jù lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n o a ti láǹfààní láti gbọ́ tẹnu Malam Yusuf adepoju lórí ọ̀rọ̀ náà ṣé lóòótọ́ ni Malam Yusuf adepoju tó ní ìjọ ACADIP ṣé lóòótọ́ ni ó pe Jésù lólè àbí àhesọ ọ̀rọ̀ lásán ni kí ni àlàyé tí Malam Yusuf adepoju kí ni àlàyé tó ṣe lórí àhesọ ọ̀rọ̀ yìí gan-an mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu Malam Yusuf Adépọ̀jù gan fúnra rẹ̀ nígbà tí aláǹfààní tí àwọn èèyàn tí wọ́n láǹfààní láti fi ọ̀rọ̀ wá Malam Yusuf Adépọ̀jù lẹ́nu wò lórí àhesọ ọ̀rọ̀ náà wọ́n bi léèrè wípé bàbá ṣé lóòótọ́ ni àwọn èèyàn sọ yí pé ẹ̀ ń pe Jésù lólè pé ẹ̀ ń fẹnu ìbàjẹ́ kan Jésù àti Bíbélì ẹ já mọ èrò tiyín ẹ já mọ ìhà tí ẹ kọ sí ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ gan-an ni àbíbò ni ọ̀rọ̀ ṣe jẹ́ ó yá o ẹ jẹ́ á gbọ́rọ̀ látẹnu Malam Yusuf Adépọ̀jù ti ìjọ Akadip ó yá ẹ lọ. ẹ dákun ní ní ìṣẹ́jú sókè kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí pé Jésù ló lè. ọlọ́run bá mi ṣe dáadáa fún mi bí gbogbo wa ṣe wà yìí tá a bá gbọ́ tẹ́nìkan bá pariwo lẹ́yìn wa wípé ẹ Jésù yẹn o ànábìyí sá ó o gbogbo wa n tá à ń ṣe á fi ilẹ̀ àkọ́kọ́ wo ẹni yẹn náà tábà wà pé pé dákun wá ń bì agbọ́ tó pé Jésù ló lè tábà ní ó lé ní á gbà pé orí rẹ̀ ti dàrú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé àwa mùsùlùmí wọn ní dákun ànábì Ìsá àdúrà fún bíbélì ló pé Jésù ló lè èyí táwa mùsùlùmí wá ń sọ wípé ẹ̀yin kírísítẹ̀nì ṣọ́ra yín bẹ́ẹ̀ ni bá lè mọ Jésù tẹ́ bá lẹ gbé Jésù ga ẹ gbé Jésù ga ìwé yín gangan ló ní mú ẹnu àbùkù ka Jésù hmm. nílẹ̀ Nàìjíríà tá a wà yìí bíyàn bá pààkì mọ́tọ́sáìkù máṣíìnì síta tẹ́ ẹ bá ní tẹ́nìkan bá sọ pé ìjọba gbé máṣíìnì yẹn wá tó bá ní táwọn èèyàn bá wá challenge mi kan sọ pé olúwa ní fi ṣe hmm. ẹni tó lọ gbé yẹn ẹ dákun kí ni tó ṣe ọjà lè ní nílẹ̀ ti Yorùbá yìí ní Nàìjíríà yìí tẹ́ ẹ bá wọnú oko tí ìṣòkò yín tẹ ní káwọn ọmọlẹ́yìn máa yàgbàdo ká máa kí ni wọ́n ṣe yìí gbogbo ohun tí wọ́n fi kan Jésù yìí táwọn wá ń gbé jáde wípé ah, ẹ sì wá ní ànábì Ìsá gbogbo mùsùlùmí ilé ayé mọ̀ wípé èmi gẹ́gẹ́ bí olùpèpè sójú ọ̀nà ọlọ́run ó mọ̀ pé mi lè pe jésù lólè kódà mi lè pe ànábì musa lólè kódà àwọn sàbí ànábì muhammed sallallahu alaihi wasallam àlè pé wọn lólè kódà àwọn bàbá wa nínú ẹ̀sìn àlè pé wọn lólè kódà ẹni tí ì ṣe mùsùlùmí tá a jọ ń gbé létí ọ̀jà lè ẹ̀ lè pè lólè ẹ wá wò mo wá ṣe prógráàmù lánàá mo lẹ́yìn christian ẹ̀yin lẹ́tọ́ wa o mo wá mú bìkan wá nínú bíbélì níbi tí jésù gangan fúnra lára rẹ̀ tí bíbélì sọ wípé jésù ń bọ̀ bí olè lóru matthew chapter twenty four verse forty three ẹ̀dá kan bẹ́yìn àbá dé bí olè lóru sọ́wọ́ akíyàn ni àbúrò báyàn ṣe rí bíbélì ló sọ ó ní jésù ń bọ̀ ó máa dé bí olè lóru ta ló pè lólè jésù gangan tí wọ́n wá fẹ́ mọ gbìjà igun gan wá sọ ní john chapter ten ní verse eight ó ní ẹ wò mí gbogbo àwọn tó dé ṣáájú mi Musa ni o Ezekiel ni o Isaiah ni o ó ní olè àti ọmọọ̀sà ní gbogbo wọn ah, ah. they are thieves and armed robbers ẹ dákun ṣé bíbélì gan kọ́ ló wá ń ba ayé Jésù jẹ́ báyìí <laughs> ọ̀pọ̀lọpọ̀ ayé ni bíbélì ti mẹ́nu àbùkù kan Jésù wọ́n ní Jésù pé màmá rẹ̀ ní arábìnrin yìí ọmọ olóríire wo ni ó pè ya rẹ̀ ní arábìnrin tínú ìyá rẹ̀ ó dùn a pè ya wa ní ìyá mi màmá mi mọ́mì my mother kódà kéèyàn wá kódà èèyàn gbọ́dọ̀ pé ìyá rẹ̀ ní madam tàbí kéèyàn forúkọ àbúrò ẹ̀ pé ìyá rẹ̀ kéèyàn wá ní woman hmm. arábìnrin yìí ọ̀nà méjì ni jésù ti pè ìyá yẹn bẹ́ẹ̀ ẹnu àbùkù kan ni kùránì sì sọ wípé ànábì wa isa ní sọ sọsọ mọsálà ẹrú sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kò sí ìyá rẹ̀ rí so gbogbo ilé táwọn kó jáde yìí ó wá lára pé ah, nǹkan tọkùnrin tí kìíní fi lè wà established ǹjẹ́ o ti dáràn báyìí wọ́n wá lè já máa pariwo pé ó pe jésù lólè ó pe jésù lólè wọ́n mọ̀ pé ò lè possible. àwọn christian táwọn ń sọ fún àná àwọn tí wọ́n padà gba islam àwọn náà wá ń pè wá lórí fóun pé malam àwọn èèyàn wa pásítọ̀ wa wọ́n fẹ́ báyìí lórúkọ jẹ́ sáwo ò ti gbọ́n ni a ti rí pé ìwé wa ló pe jésù lólè ẹ̀yin mùsùlùmí lẹ́ correct. ọkùnrin tó dúró ọkùnrin tẹ́ yìí christian ni ó náà di mùsùlùmí àwọn náà sì ní àwọn ẹ̀rí tó dájú wípé bíbélì gan ní fi àbùkù kan Jésù ọlọ́ọ̀bá náà lánàá kó mọ̀jà mẹ́nu àbùkù àwọn òjíṣẹ́ ọlọ́run